Jésù ara rẹ̀ ti kú lọ. Ó yẹ Olúwa lára wọn. Màá bèrè sáà mi. Ìdìbí ni mo lọ náà. Wọ́n bá ta tó bèrè sáà. Bàbá mi wọ́. Bàbá dàda. Bàbá dàda. Ẹ ṣeun. wà lórí orí kiri lórí o. ẹ̀yin tẹ́ ń ṣe Yorùbá nation àbí kẹ́sàrè ohun tó ń pa mí lẹ́kún nìyẹn. mo rí pé àwọn àjẹ́ àgbáyé ló jókòó lórí máàpù. mo fi ayé àti ọ̀run kóra rẹ̀. àwọn àjẹ́ àgbáyé tó jókòó lórí máàpù Biafra ẹ wo ọdún tí wọ́n ti jókòó lórí rẹ̀ ah, oh my god ẹ gbọ́ ohun tí mo rí rèé ìjà sáhùnmí ní lọ́wọ́ wọ́n ìjà Jésù wíjà ò ní mọ́ ẹgbẹ́ òtí tẹ̀ ó ní ní sọ. Olúwa lọ́rùn ọ̀rá ìrọ́lì ẹyọ kan ṣoṣo nínú ogún àti mẹ́rin ẹni ogún àti mẹ́rin àjẹtí bẹ́ gbogbo àgbáyé ẹyọ kan ṣoṣo òun ni wọn kò bá wọn jókòó lórí rẹ̀. Ah, àwọn tó kò bá dá ogún àti mẹ́ta àwọn ni mo rí lórí má mo ti àwọn yẹn ti wà lórí máàpù di àpè afúrà ti pẹ́ àwọn ni mo rí lórí máàpù yìí. olúwa ah. ẹni mímọ́ mímọ́ bá lógun olúwa lọ́rọ̀ ọmọ ogun ọ̀rọ̀ mi jẹ́ ní kí mo ṣáìdà. Ah, olúwa. ẹ̀ẹ́dẹ̀ wá. ohun tí wọ́n rí nìyí o mo fi ayé àti ọ̀run wúra rẹ̀ mo fi ayé àti ọlọ́run wúra rẹ̀ ẹ gbọ́ ọ̀rọ̀ yìí ṣe ẹ ò tí ì yìí lẹ́nu mi mo fi ayé àti ọ̀run wúra yìí tí mo rí yìí bí ayé àti ọ̀run kọjá lọ bí àwọn èèyàn yóò bá dìde ogun wọn ò lè dá wọn ò lè gbòmìnira bẹ́ẹ̀ lọ kọ sílẹ̀ bẹ́ẹ̀ ni. you. You You keep on that. I can't leave you, ìpàdé àgbáyé twenty three. olúwa àwọn tó tún rí tó pè ní olórí nàìjíríà máa gbọ́ mi wọ́n tún lọ wọ́n tún lọ sponsor àwọn àjẹ àgbáyé kì í ṣe lórí wọ́n ti jókòó lórí wọ́n ti jókòó lórí máàpù biafra ló pẹ́. olúwa ẹ̀mí mímọ́. kò sí wọ́n ti lè jẹ́ biafra gan mọ̀ wípé ogun lòun máa fi dà. yorùbá nation ṣì ń ṣeré níṣẹ́ àwọn tí mo rí lórí ibi tí wọ́n jókòó sí nínú àjẹ àwọn àjẹ àgbáyé twenty four ẹyọ kan ni kò bá wọn lọ́wọ́ sí gbogbo twenty three tó kù ló jókòó lórí àwọn máa oh, bọ̀. àná mi sọ̀rọ̀. ẹ ṣeun. dàgbà. ó sì sọ wípé kí ẹ lè lọ múra ni. kí ló dìjà ìjọba ṣàyà. ó ń sọ kankan gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ dúró ẹgbẹ́ ẹ̀yin tẹ́ wà ní ọ̀rọ̀ Yorùbá nation ó ń sọ kankan kí ẹ lè múra ni ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ ń bá ayé sọ̀rọ̀ kẹ́ ẹ má bàa ṣiṣẹ́ lásán ó fi ayé àti ọ̀run búra rẹ̀ kí ọdún yìí tó parí tẹ̀rí nígbà tó bá máa fi wọ January olúwa sọ wípé tí wọn ò bá múra ẹ̀tọ́ mi ìgbìmọ̀ mẹ́ta ló máa dìde tí Yorùbá nation máa gbé sọ́dọ̀ mẹ́ta hmm. ó fi ayé àti ọ̀run búra rẹ̀ hmm. èyí àlóhùn fẹ́ jẹ ọ̀gá. Hmm tọ̀wọ́n á lóun máa di ọ̀gá ìyá lóun máa di ọ̀gá ṣẹ́tí bó ti tọ́ nìyẹn ẹ wájú ayérayé ẹ wájú ọba àmọ́ba ó ní kò dẹ̀ sọ ohun tó ń dà rẹ̀ sí lójú ẹ̀ ó ní àwọn àjẹtárí tó jókòó lórí kìíní náà àwọn ní dà rẹ̀ tiẹ̀ ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ ẹ ṣe mú. jà ogun tí dávidi jà ní ṣèbí dávidi ló kojú ogun ó sì wà lẹ́yìn rẹ̀. olóhùn ti ṣí ogun fún wa ti pẹ́ àwa là jagun. àwọn tó jagun ní ìgbani Mósè tó jagun ní ìgbani ṣé òun lòun òun lòun lọ jà ṣebí Mósè ló wà ń wájú tó ń bẹ lẹ́yìn rẹ̀. Bọ́lá gbogbo àwọn ọmọ tá a jọ wà. Olúwa. Olúwa bọ́lá àwọn ọmọ wẹ́wẹ́ rẹ̀. Olúwa. Bọ́lá àwọn tí wọ́n mọ ibi tá ti ẹ̀ tọ́tọ́ ti ń lọ. Hmm. Ọlọ́run. Ìjì earthquake ló ń that is strong ìjì ìdágìrì tó máa ń jẹ́ kí ilẹ̀ lanu tó gbé dátàmì àti kó tó gbé wọn mìíràn lórúkọ bàbá ọmọ ìlú mímọ́ lórúkọ jésù ìjìyẹn tó gbé àwọn ta nàìjíríà. gbọ́ tèmi o. bẹ́ẹ̀ni. àwọn pásítọ̀ gan kẹgbọ́ mi ẹ àwọn gan wà nínú àwọn àjẹ́ yìí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni o. èmi ni mo sọ pé wọn ò tú ẹ lẹ́rú àwọn pásítọ̀ ńlá wọn ò tú ẹ lẹ́rú ẹ ní ku àwọn àjẹ́ tí mò ń rí yìí nítorí pé ọwọ́ wọn ni wọ́n ti lọ ń gbàgbára. mo fi ọlọ́run búra ọ̀rọ̀ tí mò ń sọ yìí nítorí ẹ̀ ló ṣe pé wọn ò ní wọn ò lè dá sí i wọn ò tó ẹni tó mà nítorí pé àwọn gọ́mọ ohun tó wà nídìí ọ̀rọ̀ tó wà lẹ́yìn wọ́n mọ̀ ipò ohun tó wà lẹ́yìn ẹ̀fà ju èje lọ náà wò lè já sí ṣètò ohun tí wọ́n sọ fún wọn ni pé jìbẹ́ jẹ́ ìjìbẹ́ yìí ṣáà ti wà òkè ṣé irú ayé yẹn la fẹ́ wọ́n ìdí ìwọ ṣáà ti wà òkè ẹ fà tó kù sílẹ̀ ṣáà ah, yìí ah, náà rí báyìí náà ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ ń sọ̀rọ̀. ohun tí wọ́n sọ ṣe bí ìwọ ṣáà ti ṣe kí ni. wọn ò lè sọ nípa ẹ̀ pé tí wọ́n bá sọ nípa ẹ̀ kẹrin tó pé àwọn àjẹtọ́ jókòó sórí ibà yìí gan ọwọ́ wọn ni àwọn náà ti lọ ń da àwọn àáfà tí wọ́n di mímọ̀ dodo àgbáyé lọ́wọ́lọ́ta wà yìí náà ọwọ́ wọn lọ ti ń da babaláwo olókìkí tó di tó di mímọ̀ gbogbo àgbáyé ọwọ́ wọn ló ti lọ tagbára. bí èsì agbára tó jágbára lọ bí èsì olóòrùn rẹ. ìjì tó máa mú kí ilẹ̀ kó lanu. ìjì la lọ́wọ́ rẹ̀ ìjì láti bí ya ti gbàdúrà yìí wọnú ọdún twenty twenty three ìjì tó máa mú kí ilẹ̀ lanu tó máa gbé gbogbo àwọn ọ̀tá nàìjíríà ṣe kí àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn kí wọ́n lè rí ìgbésí ayé wọn lò. àdúrà kìkì jẹ́ àdúrà àdúrà mélòó lẹ́ni tó ní kó lọ́mọ àgbàdúrà gbà òun wèsì táìmù ara ẹ̀ ẹ́ àdúrà mélòó lẹ́ni tó ń sọ fún ẹ pé kí ìwọ lọ gbàdúrà àdúrà mélòó ló ń gbà gba táwọn ti gbà. bọ́lọ́run ṣe tó lẹ́yìn kó ní thank you Jesus lọ tàbí ẹ̀ kì í ṣọ̀rọ̀ àdúrà kì í ṣọ̀rọ̀ kó wá máa kó máa forí gba igi no. àwọn ohun tó ń ṣẹlẹ̀ yìí ló fà á tó fi di pé àwa bàbá wọn gan afẹ́ gbàdúrà ètè ètè wa máa yá ṣó tún jẹ́ káwọn ọmọ náà tún gbàdúrà kété wọn tún máa yá. Ọlọ́run. lẹ́yìn kò ní thank you father. thank you lord. wọ́n béèrè ìjì tó máa jà sí ilẹ̀ máa ń lọ olúwa. a bèrè lọ́wọ́ rẹ pẹ̀lú àṣẹ ọjọ́ ah. kẹta yìí. ìjì tó máa là ìjì tó máa ṣẹlẹ̀ tí ilẹ̀ máa lanu lórúkọ jésù tó gbé àwọn ọ̀tá nàìjíríà jẹ́ kó mì wọ́n dànù rẹ̀. àmín àmín àmín olúwa confirm ẹ̀. èmi ń sọ tòótọ́ fún wọn mo sọ fún wọn pé èmi ò lo ọdún orí ẹ̀yin tẹ́ ń lo ọdún orí ẹ̀ tẹ̀síwájú ohun tó lúwa sọ fẹ́ mi ehun lè máa sọ. bó bá ń wòye i told them that they are psychologists psychology yàtọ̀ sí spiritual oh, i am a spiritual man i am doing what God told me. psychology ló lè bá wọn fẹ́ fi ṣe. olúwa ọlọ́run àwọn ọmọ ogun ọ̀nà ògo mi bàbá adáwọ́lé Yorùbá nation. Ọlọ́run. àìsàn àwọn ni pẹpẹ tá a rí lánàá ọwọ́ padà fara wọn lónìí pé àwọn làwọn jókòó lórí máàpù. Ọlọ́run. wọ́n tún sọ fún mi pé èmi ò rí pé àwọn làwọn ti jókòó lórí máàpù Biafra ti pẹ́ ni kí ló ṣẹlẹ̀ lọ́rùn. pé kí ló ṣẹlẹ̀ kí ó yá kí lọ́ọ́ béèrè lọ́wọ́ Biafra àwọn làwọn jókòó síbẹ̀ lánàá arípẹpẹ ṣùgbọ́n lẹ́yìn apádà rí àwọn àdàdà ogún àti mẹ́ta ẹyọ kan nínú wọn tó jìnnà jẹ́ twenty four. àgbààgbà mẹ́rìnlélógún wọ́n lé ẹ̀rọ á. àgbàlagbà twenty four ni wọn ẹyọ kan nínú wọn òun ló lóun ò bá wọn ṣe hmm. sẹ kẹ wá rí i pé gbogbo ẹ ti dàrú hmm. nínú twenty four kẹyọ kan lòun lò eh, twenty three ló jókòó tì oh, twenty three jókòó tì ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí sẹ́ eh, eh, wípé ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí sẹ́ ẹ hmm. aláwọn kan á máa ṣẹrú ni àwọn kan á dẹ̀ máa ṣọ́dọ̀ máa ṣoríire. Ah ìṣúra ẹ gbóhùn olúwa olúwa lórúkọ bábọmọ àti ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ ẹ fa kínní dáadáa èèyàn ló fa. á. lórúkọ bàbá lórúkọ ọmọ lórúkọ ẹ̀mí mímọ́ ìjì ọlọ́run tó ń la ilẹ̀ tó ń jẹ́ kí ilẹ̀ lanu ọlọ́run ẹ̀yin tẹ́ jókòó lórí ọrọ̀ ajé ìlú yìí tẹ́ tún wá ń fi mú àwọn ọmọ ìlú lójú. Ah! òní ìpá ọlọ́run. ìjì kò gbé yín mi bẹ́ẹ̀. àmín àmín àmín olúwa tó fún àwọn ẹ̀. ẹ gbọ́ ohùn olúwa o. àbíyèsí hmm. bàbá wa. gbogbo ẹ̀yin tá a jọ gbàdúrà yìí. ọlọ́run má jẹ̀mú. mo wí gẹ́gẹ́ bí ikọ̀. Oh, àtẹ̀yìn tí ń wò wá lọ́wọ́lọ́wọ́. ọlọ́run àtẹ̀yí tó túmọ̀ padà wù wá mo gbàdúrà fún yín olúwa wípé sẹ́ hmm. gbogbo yín lẹ máa bọ́ lọ́wọ́ wọn. àmín àmín àmín olúwa kò fọ́ mẹ́. Yes. Hmm. gbogbo yín pátá pẹ̀lú èmi àtàwọn ọmọ àtaya tèmi náà ah, àti ìdílé mi ah, àti ìjọ el adonai samosi àti tó gbọ́ tẹ̀ ń wò wá iṣẹ́ ẹ máa bọ́ lọ́wọ́ ogun nàìjíríà. àmín àmín àmín olúwa kọ̀ fún àmọ́ a fi ìwé ẹ̀bẹ̀ lé ọ lọ́wọ́ ọlọ́run. Hmm á fi ìwé ẹ̀bẹ̀ lé ọ lọ́wọ́ àwọn tí wọ́n fi ìwé ẹ̀bẹ̀ wọn ránṣẹ́ láti Amẹ́ríkà àwọn tí wọ́n fi ránṣẹ́ láti UK àti Canada ọ̀pọ̀lọpọ̀ ní ìwé ẹ̀bẹ̀ wà ń bí láti Europe á fi ìwé ẹ̀bẹ̀ yìí lé ọ lọ́wọ́ lórúkọ bàbá gbogbo tí wọ́n bẹ̀rẹ̀ olúwa kó ṣe fún wọn. àmín àmín àmín olúwa confirm ẹ̀. èyí ni ọjọ́ kẹta o. bẹ́ẹ̀ ni bàbá wa. ó sì lè fi tiẹ̀ náà ránṣẹ́ o èní ní ọjọ́ kẹta ó sì lè fi tiẹ̀ ránṣẹ́ mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ àti ìríjú gbogbo àwọn tí wọ́n fi ìwé ẹ̀bẹ̀ wọn ránṣẹ́ yìí lórúkọ Jésù ti Násárẹ́tì ẹ̀mí mímọ́ gbogbo àwọn tí wọ́n fi ìwé ẹ̀bẹ̀ wọn ránṣẹ́ gbogbo tí wọ́n béèrè pátápátá ká tó parí orí òkè twenty one days ọlọ́run kò yanjú rẹ̀ fún wa. àmín àmín àmín olúwa kọ́ fáàmù ẹ̀ yorùbá nation olúwa àwọn tó fẹ́ jẹ́ kó dàrú ẹ̀mí mímọ́ ẹ so wọ́n mọ́lẹ̀ ẹran ni. àmín àmín àmín olúwa confirm ẹ. ẹ gbọ́ aláṣẹ ọ̀run. àmín. àwa ò sí nínú kó dàrú mi ò bá wọn lẹ́yìn pé ọ̀rọ̀ tí mò ń sọ ìkùsí tó kémi pẹ̀lẹ́ ní bọ̀dọ̀ lẹ́yìn pé bí olúwa rán mi kí n sọ̀rọ̀ jáde mi ò ní kọ́ kówó lé mi lọ́wọ́ mm-hmm. àtijọ́ tí mo ti ń sọ mi ò stró àkáǹtì mi sórí íńtánẹ́ẹ̀tì mi kò sí nǹkan tó kàn mí pẹ̀lú yẹn lẹ́yìn olúwa bá mi sọ̀rọ̀ mo sọ jáde mi ò mọ nǹkan kan nípa ẹ̀ ẹni tó bá dẹ̀ létí kó gbọ́ ohun tí ẹ̀mí sọ fún gbogbo àwọn tí wọ́n fẹ́ kí Yorùbá nation dàrú lórúkọ Jésù bí ajá ti ń kú tòun tòdóró ẹ. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló máa rí. ajá kó láì jẹun ní sẹ́yìn. àmín àmín àmín olúwa confam ẹ. ẹgbẹ́ aláṣẹ ọ̀run. àmín jésù ẹgbẹ́ ẹni tó lò. àmín jésù olúwa wa. àmín àmín àmín olúwa confam ẹ. ẹni ọ̀la a tún máa wà ń bíbá yìí. tomorrow we are going to be on this channel. àtàgò mẹ́fà la ti bẹ̀rẹ̀. we commence by six. àtàgò mẹ́fà. we commence the program by six. láti bẹ̀rẹ̀ program yìí. we commence by six. a máa wà ń bí báyìí lọ́la. we are going to be here tomorrow. àtàgò mẹ́fà. by six. mo láti máa ń wà ń bí. we are only be here. kí tọ́lọ̀ máa fi ní ká kúrò bẹ́ẹ̀. till God ask us to leave. ẹ fẹ́ dà pa afẹ́ pẹ́ díẹ̀ lálẹ́. that want to be a little bit delayed. títí ọlọ́run máa fi ṣe kí ni. that tell us to be. wà á fi ní ká kúrò bẹ́ẹ̀. ṣe ẹ join wa lọ́la please kindly join us tomorrow. ìwọ tó bá dẹ̀ ti wò pé ojú ṣe àì. and if you have watched it try to share it. jẹ́ kó share káwọn èèyàn lè mọ̀ pé a tún ní láti tún wà níbí báyìí. and for people to know that we need to be yet tomorrow. olúwa ṣe máa reveal àwọn oríṣiríṣi kan. and God will be revealing many things to us. orí òkè twenty one days la wà. we are on the trials of twenty one days. ọjọ́ kẹta sí ni and this is tó jẹ́ ọjọ́ kẹrin afẹ́jẹ́ kó kó kó pẹ̀lú. tomorrow that will be the fourth day I want you to be with us. ní aago aago aago mẹ́fà lọ. by six pm afẹ́jẹ́ kó time be with us. o ti wá pẹ̀lú wa yẹn. as you are joining us. ojú ò ní tì í. ẹ ṣé gidigidi thank you very much God bless you.